olórí burúkú ló pọ̀ jù láàrin àwa ọkùnrin apá kìíní tó fi dé kẹrin kò ṣe tàwọn obìnrin náà bẹ́ẹ̀ ǹjọ́ wà jẹ́ obìnrin ó pé márùn ni pé lẹ́yìn tí mo dúọ́pù fídíò tán lánàá àwọn obìnrin kan béèrè nọ́mbà mi lọ́ndà DM àtàwọn kan tá ti ní nọ́mbà mi lọ́wọ́ mo sì fún wọn tí mi ò mọ̀ pẹ̀lú nǹkan tá a fẹ́ sọnù ẹ ti ń ṣe mí lóore nínú wọn tó ti fọ́lò mi tẹ́lẹ̀ ńgbà tí ó bá fídíò ìtàn kọ́ ń fọ́lò kọ́ dáwó orí rẹ̀ dúró kéèyàn fẹsẹ̀ ta òkú ìkà ìka di méjì ìka ló ń tàn náà kéèyàn ní nítorí pé ẹ fídíò tẹ ṣe yẹn Cosby ṣe ẹ rọkùnrin tẹ sọ pé báńkà ní tẹ́lẹ̀ yẹn kó wá padà tayọ ọlọ́pọ́n ìyàwó rẹ̀ ló ń fún lówó ìyàwó rẹ̀ ń tata hmm, bó ṣe yẹ̀yìn ọkùnrin nìyẹn gbà téèyàn bá gbé ń e dókè tán tẹ débi àṣeyọrí gbà ẹ̀ lèyìn òkì mọ́ ọ ṣe mọ́ èmi náà lè ṣe bẹ́ẹ̀ o kódà bàbá yìí gan àmọ́ tán sọ àwọn ọ̀dẹ́ bí àmì ìfẹ́ mọ́ tó àṣírí kálukú lẹ́yọ kọ̀ọ̀kan kò yóò rí bẹ́ẹ̀ ẹran tí epo bí kan ló bí àwọn náà bóbi wọn gan ọba sí láyé mọ́ ọmọ èèyàn kan ni wọ́n ẹrunú àtúbọ̀tán ẹrunú pọ́n àmọ́ tí ń náà olùníyàwó kán tiẹ̀ wá ṣàdúrà débi kan kán wá ní ọlọ́run ó jẹ́ kó fẹ́rù ìyá rẹ̀ ń yàwó kọ́mọ rẹ̀ wá ní ọlọ́run má jẹ́ ń fẹ́rù mọ́mì ó ti bà tiẹ̀ jẹ́ látọjú ayé rẹ̀ gbà wá rí ọ̀dà oníwà abú tí ọ̀ràn tí àtúbọ̀ tán gbogbo tọkùnrin bá ṣe fún yín a ti mọ̀ pé àdánwò tó dé báyé lónìí ká ba nǹkan jẹ́ ká tún gbéyàwó ká ṣe sìnà ká mutí ká rìnrìn tí ó gbogbo wa burú àmọ́ pàwọ̀ ọkùnrin la ní ẹ fi wálẹ̀ fọlọ́run ẹ tó máa bẹ lọ́run lórí wa ni kọ́lọ́n bá ń tu lágbájá nù bá ń darí ẹ̀ wà lé má jẹ́ gbéyàwó mi ọ́ dàrú bẹ́ẹ̀ bá ṣàdúrà fà á bẹ́ẹ̀ bá rí bí ẹni pé ntẹ́ ń gbàdúrà yẹn lé lórí kò tí ì gbà kì í wá ṣe pé kẹ́ ẹ tó máa ba tiẹ̀ jẹ́ síwájú ni. kódà ẹ máa wo àwọn obìnrin tí wọ́n bá fẹ́ olókìkí lọ́kọ wọ́n máa gun ọkọ wọn gàràgàrà lápèjúwe kíyàwó àfọ̀ bọ́ta kọ́lọ́sẹ̀sìn ẹ̀yin èèyàn lẹ́pẹ́ láàfa alufani oní tí ń fànú lé àfọ ológógó àfọ ọlọ́tí àfọ oníṣìnà gbogbo àwọn tí ń gbá bífàdúrà gbogbo wọn ló ti bá lájọṣepọ̀ tán kò gbọ́dọ̀ rọ́kọ rẹ̀ pẹ̀lú àlejò kí àwọn pásítọ̀ mọ ní dádì ẹ fẹ́ ṣẹ̀sìn dádì tí ń bá bá ń tẹsẹ̀ kan náà bọ́ ṣòkòtò ẹ fẹ́ ṣẹ̀sìn ọlọ́mọdé ara padà sí ibú kọ́dẹ́yìnbó ọ̀la ìyàwó mi ọ sórí péèjì kò ní ẹ bẹ́ẹ̀ ṣe ń wo òun ṣe gbẹ́rẹ́ ṣẹ̀dá mi ẹ̀ nígbà gbẹ́rẹ́ ni ṣé mọ̀ mọ́ àmọ́ ni ah, ilé oníkọ̀ǹfà wọn ti bí ìyá mi bá a bá kéwú ìyún ààyè ọ̀tọ̀ àbí kí n sọ fún yín pé ìyẹn wẹsẹ̀ dúdú ah, mọ̀ ń wẹ̀ gbogbo ohun bá fẹ́ máa sọ lẹ́yìn ẹ máa sọ èmi ò láṣìírí ayé kankan tí mo fi pamọ́ ọ̀rọ̀ ara mi ni mò ń sọ ìwọ tó sọ pé ó tú àṣírí mi mi gángan ti tú ṣé kí n sọ fún ọ pé n ò sì gbẹ́rẹ́ rí ni àbí bí n tiẹ̀ sí ń gbà mọ̀ dàgbà wọ́n ti sí mi lá láti gbà kéke kí n sọ fún ọ pé bọ́ bá ṣèjẹ́ kan bá délẹ̀ mò ń ṣe fún yàn mo tún ń ṣe fúnra mi gbogbo tó bá wù ẹ wá máa sọ káàkiri ìran tí mò ń kí ẹ̀yẹn sọ fún mi pọ́lọ́hùn ní gbà nígbà jẹ́ pé ẹni sẹ́kítì ọlọ́run ti ń kẹ́sẹ̀ lẹ̀ kóbìnrin ó máa sì rí ọkọ fáwọn ní wàhálà ìkíní kan ṣẹlẹ̀ hmm, ẹni sàṣì kan fún yín à ń gbìyànjú ọ̀rọ̀ lóyìnbó fárakùnrin kan jọ́kan ìyàwó ẹ̀ wá bá mi lọ́fíìsì ó ní ẹ kú iṣẹ́ sà mo ní yes ma ó ní gbogbo nǹkan tẹ̀ ń ṣe yẹn inú mi ò dùn sí o ẹ jẹ́ kí n sòótọ́ fún inú mi ò dùn sí tó bá dé lóyìnbó tán sìn ṣe ni wọ́n máa sọ pé òyìnbó kan ló máa fi gbà wé ìgbèlú ṣe ni wọ́n máa lóbìnrin kan ní ló lè ẹ̀pọ̀n tó ń kan torí wé ìgbèlú gba àbàdo èmi àtọmọ sí nàìjíríà bá a jọ wà nàìjíríà yẹn ti wà òkè ẹ̀wọ̀ ẹjẹ́ àjọ máa kópa nàìjíríà sì máa dáa. ìwọ ń gbàdúrà ìyá tó lọ ọmọ náà ń gbàdúrà àdúrà táwa ni wọ́n gbà nú ẹ̀yin méjèèjì àtúbọ̀tán kó sì nǹkan tá a lè fi wé gbogbo agbára tẹ́ ẹ bá ní tẹ́ ẹ gbànú ẹgbẹ́ àgbànú ẹgbẹ́ ayé ẹ pa má bí yá ẹ má lò lórí ọkọ àtọmọ yín bẹ́ẹ̀ bá fẹ́ lò ẹ lọ máa lò láàrin àwọn ẹ̀yin àtàwọn ẹgbẹ́ yín ẹ má pọkọ lẹ́kún kọkùnrin míì sì máa sọ́kọ́ táwọn ti ń pa lẹ́kún kí n sì máa sáré kọ́ mọ́rin ti ń le kó sì lùlùlù kẹ́ ẹ má jẹ́ òdùn kan ní ọmọ nǹkan kan kẹ́ ẹ sì gba nǹkan ìjọmọkùnrin ọkọ nítorí pé kọ́ mọ́ bàa fẹ́yàwó mi wọ́n gbójú lọ́wọ́ ẹlòmíì torí pẹ́lú mi ń jáde káàkiri ní ń gbọ́ lẹ́sẹ̀ ni wàhálà amúróbìnrin tó sọ fún mi ọkọ ẹ lu mọ́tò kò lu mọ́tò mọ́ ó ní mi ń gbọ́ ní mọ́tò ní wá girlfriend káàkiri ẹ́ẹ́ kọ́ máa fẹsẹ̀ wá mọ́ kì í wàhálà mo fi sàárè mi búra sí i àwọn kan ní mọ̀ mọ́ búra mọ́ ní tí n bá ti sọ téèyàn bá ti gbà mí gbọ́ á ní kí n filẹ̀ ṣùgbọ́n eléyìí mo fọlọ́run